الكتاب وقول الإنسان أنه إلى يوم البعث أما بعد السلام عليكم ورحمة الله وبركاته Thank you.

òun ní ṣe ọdún ẹlẹ́yìn àti ọdún láìpẹ́ nínú ọ̀sán ìbọ̀lẹ̀ ìwúyá ọ̀sẹ̀ ìjọba àwọn ilé ọ̀sán ọ̀hún ìdìbò. Gẹ́gẹ́ bí àlàyé kíkà kọ́rọ̀ wa tó àwọn àwọn ìwé ìwé ìwé ìṣèwọ̀n ìgbà ọ̀sán náà wà.

ìgbà àwọn tí a ń fún wa ní ìlú tó fi wá ní lọ́wọ́ lọ́wọ́ ìyẹn ní kílẹ̀ òun tí ó gbé ìṣòro nígbà yìí nítorí mo máa ń lọ sí ẹ̀. Ibi pé àìsàn àwọn òbí ẹ̀ ń gbàgbé ní òkè ní òkè fún àwọn àgbẹ̀ ìwọ̀n ní àti àgbẹ̀ tí wọ́n máa ti ó lè máa yóò máa fún ìtàkọ́sáyà bá àwọn tó jẹ́ pé tàbí àwọn àdúgbò. Bẹ́ẹ̀ ni ẹni tí ó lè ti òun ni kí a máa gbogbo àwọn láńlọ́ọ̀dù ládùúgbò ní èyí tí ti parí ọ̀làgbà ní ọ̀run àwọn tó jẹ́ pé bẹ́ẹ̀ ni ìfẹ́ inú ọ̀pọ̀lọpọ̀ seperti yang mengenai surah al mana mungkin nombor ini supaya mampu mampu berjaya dalam dunia Asal suri maupunnya bisnes maupun di mana kita melihat dalam diri ini mengenai sebuah kebaikan sebuah

Okay. yọ̀rọ̀ kọ̀ọ̀kan ọjọ́ tí gbogbo ń tẹ́wọ́ òun tahu untuk tidak mengenai satu masalah apa sebut dari dari negara atau mana dari mana dari lah. ini lah sebagai kan orang ini adalah orang dan sebagai dia adalah orang Islam awal Kalau kami berubah dari Islam awal Islam awal Sebenarnya ini orang Ìwà ayáyé, ìlú wa náà yàrá ìjáde ayé. buku itu berubah-ubah buku itu berubah-ubah dan itu pun para Kunci kecil dari karyoki Asli Islam Aku ini kata Tolong Allah Mereka Tuhan Dan dia adalah Kepenangki Semua Mereka Ini Ini Ini namun mengeluarkan suatu uang. Ia adalah muslim di dalam korea dan di dalam korea. Ia adalah muslim untuk dihidupi korea dan dihidupi Jika kita dapat mengenai lagi jenis yang akan kita buat, yuk mari kita lanjut. Yuk di mana kita dapat mengenai lagi jenis yóò máa ṣe sábà fi káwọn ìṣòro tó ti wá bákan náà lè pé káwọn ìṣòro ti lè mọ̀ pé ó yẹ káàkiri ti ìṣẹ́ ìgbà ṣe. Torí bí ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọ́n gbé oníṣòwò sábà pè láti ilé ládùúgbò. Tó bá jẹ́ pé àwọn ènìyàn kọjá ládùúgbò wọ́n kọjá nílé ìdíkọ̀kàbalẹ̀ nítorí ìgbẹ́. Ini sebelumnya

ẹni tó bá ti lọ pé ó sì ń kó sùn bàbá ọ̀hún ìgbàgbọ́ òdodo lọ́wọ́ àti níbi rẹ̀. pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú ìwé olúwa ní inú bẹ́ẹ̀ àwọn àti gbé ẹ̀jẹ̀ ńlá tó lẹ́nu ọ̀gbìn. ó mà ti lọ ìjẹ́ ńlá èyí tó kí àtàkà ọ̀rọ̀ ìlú tẹ́tí á sì lẹ̀ ní báwo ni ìta kódà tí wọn bá ti lọ́wọ́ dáadáa lè fún wọn ní ìtara òkè ẹ̀wù aláìsí wọn wá sọ lọ́dún yìí àlejò ọ̀wọ́ ọ̀rọ̀ àlọ́sọ́lá ó ní kó bí yíyẹ dáadáa ló ń lè ní orí òkè ọwọ́ àpò ọ̀bá yẹ àlàyé àti ẹ̀rọ ìgbà ìwọ́n sí òkúta ọ̀wọ́ dáadáa ìkòkò ìgbóòkò ẹ̀wọ̀n dáadáa ìgbésẹ̀ banyak orang yang diri. Ubah gbogbo ìyẹ̀wò ìjọba àti ara ṣàkóso ẹ̀rù ìjọba lórí gbogbo ojú ọ̀la jẹ́ ìtàwọn ọba wọn ti kó ìlú ìjà gbogbo ojú ìlú wọn ara níbẹ̀ yóò wá jẹ́ ìrìn àjọ àti ìlú náà. àwọn ọ̀sẹ̀ wọn kó ìrìn ẹ̀rí ẹ̀rí wọn wọ́n tà láwọn ọ̀sẹ̀ lórí. wọn ò ní káàdì báyìí lọ ayé tàbí nǹkan máa yẹ. nígbà tí wọn ò sọ wọn tẹ̀lé rẹ nígbà tí wọn náà tó láwọn ọdún tó lé kà. lẹ́wọ̀n tó wáyé àwọn tó wà á ìgbẹ́ láwùjọ yẹn ọ̀nà náà máa ń lọ àwọn tó kù láwọn yẹn. nítorí wọn ò ní ìyẹn gbọ́dọ̀ tó wà ìyẹn gbọ́dọ̀ tó wà. lọ́sẹ̀ lè ṣe ìwọ́n wá lọ́wọ́ láti fi ìjọba láti sangat pilih juga dalam buku saya dan sama saya. Lagu ini bagi ada yang sebulan, umur tidak ada sebagai ibu ini. Soalnya belum jawab untuk hari ini kalau saya ada yang ada ini. Tuh asyik pada yang ada ini, asyik pada yang ini, itu yang ini. Sudahlah, Mustahil mungkin kalau buat ada kita akan dilihat. Anak putih ini ada mahu untuk kita bersama. Juga dapat dibawa ada kita akan dilihat. Tak akan dibawa ini. Kalau buat ini, walaupun kita buat apa pun, jadi ini, beri awal ini

Kuasa Tuhan menyebut diri itu makhlukai. Tahu yang menyebut diri itu sendiri, diri itu diri sendiri. Jika hati kita yang berubah, Allah akan menjadi lebih kuat, lebih kuat, Allah akan kita jadi lebih kuat. Kudia yang ada orang orang yang ini menarik orang tua ini.